ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا آية يعني ìtumọ̀ rẹ̀ kí ọ máa tẹ̀lé ayé alákọ̀ọ́kọ́ àbẹ́yìí ẹlẹ́gbẹ̀ẹ́ àti onígbẹ̀jọ ta ní àwọn ayé àwọn ẹ̀yìn ṣàlàyé fúnra wa fún wa kálímà tó ṣe àdáadáa ìdàgbọ́ kí ni في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت هنا لا يلي أن لا تعبدوا إلا لله عبادة الله إلا الله ولا تشركوا به شيئا لا إله اعبدوا الله واجتنبوا الطاغوت méjèèjì yìí gẹ́gẹ́ bá ti ṣàlàyé fọ́nra wá ní ẹ̀jọ́ ọ̀kan òun lè dúró bí sí ti الإيمان بالله وتوحيده عز وجل والكفر بالطواغيت bẹ́yà bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ọmọ ọlọ́ọ̀lọ́kan bá ti tọ́ra wa sí jẹjọ ó sì sìn ní ọ̀kan àti sin ọlọ́run ní ọ̀kan ọgbọ̀dọ̀ wá káfara bí bí atọ́gùt ọgbọ̀dọ̀ ṣe ọgbọ̀dọ̀ yàgò fún gbogbo nǹkan míì táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run kí lápẹ́ tọ̀gúùtù ká rárá wa létí kọ́dà kìlọ̀ fúnra wa pé ká má máa tó alukóraní bọ́lọ́run ò ti sọ kalẹ̀ o ara wọn míì wọn wo ń tọ́jọ́ lédè èbó wọn lè tọ́gì àtọ̀gúùtù máa mẹ́ndúnilá wàhúwá ọ̀rọ̀ gbogbo ẹni àwọn èèyàn bá ń jọ́sìn fún ní gbogbo ọ̀nà ìjọsìn tínú tiẹ̀ náà sì ń dùn gbogbo ọ̀nà téèyàn fi jọ́sìn fún yàn gbogbo ẹni táwọn èèyàn bá ń fún lẹ́tọ̀ ọlọ́run tá à ń pè ní ìbáadà ẹnu májẹ̀mú tí ó fi di tọ̀gùtù ni pé wà húwa ọ̀rọ̀ torí bí ọba jẹ́ bẹ́ẹ̀ arínú àwọn anábì ọlọ́run kànábì yìlá Ìsá alayhi salatu wassalam arínú àwọn màláìka táwọn kan sìn àmọ́ hum ghayru radin àwọn ọ̀yọ́nú sí ẹ̀sìn tí wọ́n ń sin àwọn yìí torí náà laysu mina mina tawagit eléyìí ni pàtàkì láìláha ìlàlọ́ láìláha láìláha huwa kúfúrú bí tọwàgìt ìlàlọ́ al'imánu bí wà ìbádàtúhu wàhídàwó torí náà àwọn àyà wọ̀nyí nínú alukur'an karim ìtumọ̀ kan náà ni wọ́n mú wa àmọ́ mo sọ fún wa bóyá ń jẹjọ àbí ń bòmí pé eléyìí mọ́ wa la àwọn alfa salaf bí àwọn ti rí nu ayatun tilwa ọkọrọ aya alukora ni ọ máa gunra wọn yọ máa gunra wọn láti fi sẹ̀rí ọ̀rọ̀ eléyìí ni ọ̀dà bíi pọ́tánlẹ̀ láàfin lọ wá sí wákàtí kan ọgbọ̀n ṣẹ́jú àfọ olórin la máa gbọ́ èyí tá a fi máa kọ́ àfọ olórin wí alukur'an kẹrìmù làwọn sálàfù máa fi sẹ̀rí ọ̀rọ̀ kìí sì sú wọn. ẹ̀wẹ̀ nu ọ̀rọ̀ ìbádàtúlọ̀ tawhidu nípìnlẹ̀ ọ̀dà àyà mélòó ọ̀dà ayà mẹ́rin àbí márùn-ún tí sheikh muhammad ibn abdul wahab tí wọ́n fi ń jẹ́rìí ọ̀rọ̀ pé ọlọ́run tó ń wí báyìí ń gbé báyìí ọlọ́run tó ń wí báyìí ń gbé báyìí ẹ̀dá kan jẹ́ káwa náà kọ́ ẹ̀kọ́ yẹn gbogbo bẹ́ẹ̀ bá ti lóun fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ọfẹ́ ṣe wá sí bẹ́ẹ̀ ọba jẹ́ wá fọ̀rọ̀ àfọ̀ olórin yóò fi kún ni àmọ́ káwa máa ṣe wá sí ọgbọ̀n ṣẹ́jú jù lọ wákàtí kan wákàtí méjì kọ́dẹ̀ lómi ò ní ké kọ́ kò ní ké kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam kọ́dá o kọ́dá. lẹ́yìn eléyìí hadith anabu muhammad sallallahu alayhi wa sallam òun náà ló tún kàn báwọn sálàkù bá mẹ́rin wá nù alukur'an kẹrin wọn fi ọ̀rọ̀ anabu muhammad sallallahu alayhi wa sallam tì í. قال ابن مسعود ابن مسعود إنه أعوى صحابة النبوة محمد صلى الله عليه وسلم منه عن ابن مسعود من أراد أن ينظر إلى وصية محمد صلى الله عليه وسلم التي عليها خاتمه فليقرأ قوله تعالى قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا ببين بابا ما وصية كلا نكوين وصية أون لورا النبي صلى الله عليه وسلم

kí là kọ́kọ́ ìwọ ọlọ́run ẹ́n alẹ́ tó ṣòrí kò bí yìí ṣẹlẹ̀ àkọ́kọ́ ìwọ ọlọ́run ẹ má ṣẹbọ pẹ̀lú ọlọ́run o àwọn oúnjẹ ìjọ náà àníká máa pé ẹ má da nǹkan pọ̀ mọ́ ọlọ́run torí pé ẹbọ kan jẹ́ràn kan nínú ran ìran ṣíríkù ni èyí ṣe gbogbo ṣíríkù ló tún máa ẹbọ lẹ́yìn òfin mọ̀ pé èèyàn ẹlòmíọ̀ gbọ́ nǹkan ń sì ṣe ṣíríkù ń wá nǹkan pẹ̀lú ń mú nǹkan pẹ̀lú ọlọ́run látàrí pé ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run kọ́lọ́n kọ́ mọ́sá sọ wá ń bẹ̀. ìlà kọ́wùlì yìí títí débi ọ̀rọ̀ ọlọ́run tó ní wa anna hada sirati mustaqila eléyìí ni ojú ọ̀nà èmi ọlọ́run ọba tí ó tọ́ tààrà. وعن معاذ بن جبل رضي الله عنه حديث ẹlẹ́ẹ̀kejì معاذ بن جبل ọ̀nà àwọn àgbà صحابة النبوة محمد صلى الله عليه وسلم ni معاذ بن جبل náà رضي الله تعالى عنه ولما حديثي كنت رديف النبي صلى الله عليه وسلم على حمار ó ní ìtumọ̀ rọ̀dífù ní ẹni tá a jọ rìn pọ̀ bóyá nù mọ́tò lẹ́yìn tí ó yé wa lónìí àgbéyàn mọ́tò àbá àgbéyàn ní ọ̀kadà ẹ wá wo kí lànà bí fi ń gbéyàn sọlọ́lọ́hu aleyhi wa sẹ́lẹ̀m. رضيف النبي صلى الله عليه وسلم على حمار النبي بن كتا كتا بين ريوتي بوتي فتونا بي بين كتا كتا تي فتونا يعني كبي وتي فتونا بوتي ما كيكيرونا النبي سيتون بين سيين صلى الله عليه وسلم هذا من تواضعه صلى الله عليه وسلم inú tó yẹ ká kọ́ nù wà nẹ́bí nù ìtẹríba ìkóyàn mára ìfararọ àwọn èèyàn anabuwa muhammad sallallahu alaihi wa sallam oní gbogbo eléyìí oní muhammed bin jabali tún fi gbàdí ìwà pé kúntù rọdí ìfànàbí yìí sallallahu alaihi wa sallam ala hima fakọ́lá ni tòun ti bá anabi ti gbé bẹ́yìn kẹ́tẹ́kẹ́tẹ́ ti kéré tóun náà anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó fi kọ́ àwọn sọ̀hábẹ́ bẹ́ẹ̀ kò sígbà tá anabi ṣe wọn láǹfààní kò sígbà táwọn náà sojú kòkòrò pé kí látùn rí gbọ́ lónìí káwa náà kẹ́kọ̀ọ́ ru eléyìí hàn eléyìí tí a fi wà nù mọ́tò ẹnìkan tá a dọ̀rọ̀ lọ́rọ̀ lẹ̀ tá a máa sọ̀rọ̀ ẹ̀yìn tó ti pọ́kùn ní tàdánù ìbẹ̀ nù àkọọ́lẹ̀ ma yalfidu min qawlin illa ladayhi raqibun atid ma yalfidu min qawl òní wí nǹkan kan jáde aya al-Qur'ani ló wí bẹ́ẹ̀ o illa ladayhi raqibun atid wọ́n kọ́ kalẹ̀ àwọn tí ń sọ ọ́ ọlọ́run kọ́ mọ́sá àjẹ́ àmọ́ sọ dáadáa gábà dáadáa nù rẹ́kọ̀dù ẹnìkọ̀ kan wa. anabuwa muhammed sallallahu alaihi wa sallam náà ẹ̀kọ́ tó fi kọ́ àwọn sọ̀hábà nìyẹn inú yìí táwọn náà kọ́ lọ́dọ̀ anabi nù kò sígbà tí wọ́n yé sojú kòkòrò pé ká tún mọ ilé yìí ẹnu kó àwọn máa fẹ̀ kọ́ sí ẹja kọ́yún náà àwọn sọ̀hábì anábọ̀ muhammed sallallahu alaihi wa sallam wọ́n ní gbà mí ojú a máa ti àwọn pé ah, wàhálà táwọn ń wàhálà anábì yìí ti pọ̀ ju sallallahu alaihi wa sallam wọ́n má gbà tá anábì fẹ́ sinmi. wọn má gbọ́ fẹ́ sùn wọ́n má bàtí ọ̀yẹ́ káwọn ó dà láàmú yín sì ń àwọn káwọn ó béèrè béèrè kí wọn láwọn àwọn ọmọ wa retí kájújì kan wọlé òkú mójú <laughs> pé àdẹ́bí ò ní lè bínú ga ilé ìwọ lọ́wọ́ báwọn bá ti nìkan fẹ́ wọlé àwọn yà sáré wọlé tẹ̀lé pé délé ìbá ń béèrè ń àwa náà mọ̀ gbọ́. eléyìí tó máa bá wọn sọ̀hádà anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam bí wọ́n ti ní ojú kòkòrò oore láti má jẹ́ kí nǹkan kan ta dànù fáwọn láǹfààní irú ẹ̀ náà lọ fa hadithu muhammed bin jabal rabi allah wa anu tẹ́ni kọ̀ọ̀kan wa náà ń jàǹfààní rẹ̀ lónìí téèyàn wà lórí abẹ́ ẹ̀ máa ti ń jẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ́ káwọn èèyàn méjì ó jòkó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ kádúró ńláńlá báyìí ó tún wá jáde hirsun balik ìsojú kòkòrò rẹ̀ tó dójú àlàní kí lọ́la nàbì sọ fún òun jọ náà sallallahu alayhi wa sallam faqala li ya mu'adh ọ̀là nàbì ní rẹ̀ mu'adh àtàbírí ma haqqullahi ala al-ibad ǹjẹ́ ọtí ẹ̀ mọ̀ bọ́lọ̀ ńlẹ́tọ̀ kan lọ́rùn gbogbo ẹ̀dá tó dá al-ibad kò túmọ̀ ẹ̀rú ọlọ́run àti wí lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtumọ̀ tó bá a mú jù ní ká kéwú ńlẹ̀ yorùbá tó yẹ ká máa ṣàlàyé kó tó yé bí alukurani bá ní ìbádù àbádìífi bá ní ìbádù ó lè jẹ́ ìbòdíyà tẹ̀sírìfíyà tó ní sáráfù nínú ká ah, ẹ̀rọ ọlọ́run làwọn yìí gẹ́gẹ́ bọ́lọ̀ ti ní kíni subhanalladhi asra bi'abdihi al-ubudiyya al-ubudiyya hunalika tẹ̀sírìfíyà ọlọ́run fi pán ànábì lé ní ipò kan ní kọ́lọ́run ọkọ lè báyàn pé abdullahi lélẹ̀ ẹrú ẹrú tòun ọlọ́run ni but nínú èdè larubawa lókàtò quran kẹrin abdullahi ó lè túmọ̀ báwọn abdullahi ó lè túmọ̀ pé ọlọ́run lọ da ọ ọfẹ́ ọkọ̀ anta abdullahi òun lọ dọ̀ òun nírú eléyìí alẹ́ lè ìbáàdì ń bì yìí ìtumọ̀ ẹ̀ ní gbogbo ẹ̀dá tọ́lọ́run ọlọ́run níwọ̀ yìí lọ́rùn wọn àtẹni ọdẹrù ọlọ́run tó sìn àtẹni tọ́lọ́run dá tí ó sìn hakùlọ́hí alẹ́lẹ́gbà kí ni ẹ̀tọ́ ọlọ́run tó ní lọ́rùn gbogbo ẹ̀dá tó dá anábìbí muhammadu bẹ́ẹ̀ wọ́n máa hakùlẹ̀ ìbáàdì alàlọ́ aláhu akbar ọlọ́run tó wá ṣe láàánú fún rẹ̀ ó wù bẹ́ẹ̀ pé bóun bá ṣe ẹ̀tọ́ kan ní túláàsì fẹ́yìn ẹ̀dá òun fún yín náà lẹ́tọ́ kan ti ń bẹ lọ́rùn wọn lọ́wọ́ ọba náà ẹnìkan kọ́ ló gbé ẹ̀tọ́ yìí kọ́lọ́n lọ́ kọ́lọ́n ọba lọ́rùn òun fún rẹ̀ ọlọ́run nìkan ló lágbára kó pé èmi máa ṣe nǹkan báyìí sì ní ṣàìmọ̀sí ẹlẹ́kùn ẹja gbọ́ àrùn yìí yé àrùn yìí ni àwọn nǹkan ọ̀gbọ́yé ni wọ́n sọnù lọ gbáà nínú ọ̀ràn mùsùlùmí lónìí àwọn làwọn tá à ń pè ní alifawari alifawari àrùn ọ̀nà táwọn fawari jù fi sọnù ni pé inú usulu madhabil khawariji òun ni pé alaadilu ọlọ́run ó ṣe déédéé àtàní ọgbọ́yìn tí ò ní pọ́rọ̀ gidi ni wọ́n sọ àmọ́ bẹ́ẹ̀ bá ṣe wádìí tafsiru kẹ́límẹ́tì làádìlì min usuli madhabil khawarij kí ni tuma rẹ̀ ni pé yéjìbù àlọ́lọ́ ìgbọ́lọ̀ ń bá lóun ó ṣe nǹkan gbọ́dọ̀ ṣe yìí bí ọ̀gá ṣe àbòsí nù ó sì lóun èsà àbòsí ibi àwọn tó gbọ́ àkìdá tí wọ́n yé lọ́nu àìgbọ́rọ̀ ọlọ́run ọba yé àìfarabalẹ̀ ká gbọ́ súnà nẹ́bùà muhammad sallallahu alayhi wa sallam òun ló ṣe wọn. pàtàkì jùlọ àwọn àyà tá ń pè ní àyàtú alwa'id àyàtú alwa'id ibi ọlọ́run bá ti ṣèlérí bó wọn jẹ àwọn kan yá àwọn kàwárí dùn ní sọ́nà jí ló wọn jẹ yàn náà kò lè bọ́ mbẹ́ kò lè ṣe kínní ọlọ́run ti ní ẹni ọba ṣe báyọ̀ wọ̀ náà ọgbọ̀dọ̀ wọ̀ náà ni kò sí tí ó fi kún ọgbọ̀dọ̀ ṣe kíni ọgbọ̀dọ̀ wọ̀ náà ni òun ni wọ́n bá débi pé só ti sẹ́ lọ́run náà ọparọ́ ọjàlè ó ṣe sì náà òwò fi náà yọ wọ̀ náà ni kọ́dà bó kírun jù bẹ́ẹ̀ lọ méjì torí pé àwọn láwọn ti kà wọ́n áyà àbí tọ́lọ̀ ti ṣèlérí pé ẹ̀yà bá ṣe báyìí o yọ wọ̀ náà ó sì ti ṣe é wọn ò wá wo àyájú ọlọ́run ọba àwọn àyà míì àyà míì táwọn àlùfáà máa wò pọ̀ mọ́ra wọn tí wọ́n fi wá gbọ́ yé kí lọ́lọ́run ọba gbà lérò pẹ̀lú ntọ́sọ gan-an kódà nù nù táwọn àlùfáà máa fi ṣe ẹ̀rí ni pé kódà nínú pìlẹ̀ nínú èdè lárúbáwá bọ́bá ìgbọ́n wọn gbọ́ lárúbáwá dáadáa ni lárúbáwá tọ́lọ́run fi sọ àlùkòrán nìkan lẹ̀ gan tako ní àwárí jù ní wọn a máa lo ọ̀rọ̀ lárúbáwá kan tó ti pẹ́ tí wọ́n lọ́kàn ná àwọn alágbára lárúbáwá tí wọ́n bá fẹ́ kì àbí tó náà bá fẹ́ kíra rẹ̀ nínú tàn a máa sọ pé wà ìnì wà ìnì wà á tuhu áwù àwọ̀ á tuhu làmúndìzù wáàdí wà mọ́kìlífù wàáyìdì inú ròyìn tòun ni pé bóun bá ṣàdéhùn wàhádùhù awo àwòhádùhù méjèèjì jọra àwọn àwọn kankan bẹ nínú èdè larubawa tó ṣe kíni tó jọra àwọn àmọ́túnmọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni aliwaadu aliwaid kí ni wọ́n yẹ yàtọ̀ ya àbí aliwaadu al word and opposite ni wọ́n àdéhùn àdéhùn náà làwọn ó tún lẹ yorùbá àgbàtí tún máa ọ̀kan ní àdéhùn dáadáa ìtumọ̀ ọ̀kan làdéhùn ìyà àbí làwọn wá pé ìlérí ìyà bí n bá ṣàdéhùn lọ́nà kínní àtọ̀nà kejì o làmúńjìzù wáàdì à èmi sọ pé ń ṣe oore fún yàn kí n wá pè ń ṣe mọ́ wà mọ́kìlífù wàhíìdì inú ròyìn mi ni pé bí n bá sì ní jẹ́ yẹn yà kí n tún máa fi ń sọ lágbọ́dá ayọ̀ǹda rẹ̀ àjọyà èèyàn ní fi yín ròyìn ara rẹ̀ kí wàá ló le fọ́ lọ́hùn kọ́ lọ́hùn náà fẹ́ jẹ́ yẹn yà kó tún wá bóun ó ṣe kí ni àwọn kàwárí jù nírọ yẹjìbú àdàlọ mìíràn náà àjì wọn bá ti lóun ọjọ yẹn yá o kódà òun náà lè má jẹ mọ wọn lè rí àdùbìlà ìwòrán àwọn ìròrí báyìí àfi ká súnmọ àwọn àlùfáà súnà àdánwò sì ni pé gbogbo ohun tí ń wuyì ẹ dákun inú tíra náà lèyìn ó ti ká o inú kíni inú tíra ọlọmọdé yẹn ò sì tíra kà gbogbo ohun táwọn kàwárí ju wuyì wọn ò fẹ́ bọ́ kọ́ o wọn ò fi faransé kọ́ o kí ni wọ́n kọ́ larubawa tí èmi rẹ̀ ń kà yín náà yìí òun là ń kìlọ̀ fáwọn èèyàn pé kèsì pa kàn rí tíra bí àwọn kan kàn kó tíra wa lẹ larubawa wọn bùn wa àbí alọ́bì kan wọ́n ní ẹ́mbáṣí àwọn kan kọ́dà tíra tí wọ́n bùn wa ní ó léwu o àfi kéèyàn ọmọ ru tíra tí ọba ká èyí tó bá sì rú ọ lójú fọ́sàlú ahla zikiri in kuntum la ta'lam akẹ́dá kun rutira yìí ni wọ́n bùn wa o ṣe rutira tọ́lọ́hún àti tànàbì ni sallallahu alaihi wasallam ní kúkúrú eléyìí wọn ni níwọ̀n bá nípa mazhabu al-khawarij nípa àsọkúsọ tí wọ́n sọ nítorí mo mọ ìyàlọ́ ọbẹ̀ yẹn ni pé ńgbà tọ́lọ́hún ọba ní haqqul ibadi ala Allah ọlọ́run fún rẹ̀ náà ló fún ẹ̀dá ní ẹ̀tọ́ kì í ṣe pé dandan ní fọlọ́run pé ńgbà ó ti lóhun lẹ́tọ̀ọ́ òun náà gbọdọ̀ fún yìí náà ní ẹtọ ọlọ́nkọjá bẹ́ẹ̀ àmọ́ fúnra ọlọ́run ọba náà ló ní hakulọ́hí alàlẹ́ẹ̀bàdì wà hakulẹ́ẹ̀bàdì alàlọ́ anabi bi mu'adu bin jabali bi rabi allahu ta'ala anhu kultu allahu wa rasuluhu alam mu'adu bin Jabali ni èsì mi pé olúwa o àti òjíṣẹ́ rẹ̀ àwọn náà nu àṣà pé gbogbo ntẹ̀yìn bá mọ̀ wọ̀ fọwọ́ kọ̀ kó lè di ẹlẹ́mẹ́n àmì gbogbo ntẹ̀yìn bá mọ̀ kọ̀ gbọ́dọ̀ wúwo lẹ́nu rẹ láti pé allahu alam tàbí allahu wa rasuluhu alam torí pé fọwọ́ kọ̀ kó lè àmì. mu'adh bin jabali náà gbẹ́mọ kọ́kọ́kọ́ ronú àwọn ronú kan. ta ò tí ì tó ń táwa wà yìí. <laughs> ọmọ à kọ̀ǹfúsì wa. Mu'adh bin Jabal náà gbọ́n mọ pé mo rò pọ̀ yẹ kó rí báyìí ẹ̀dá kan jẹ́ akẹ́kọ̀ọ́ mbẹ́ o bẹ́ẹ̀ bá wà níbi tí ó ti yẹ kó kéwú e-listing ni ibi tó bá ti yẹ kéèyàn ó ṣe kíni kéèyàn ó kéwú kò gbọ́dọ̀ tún ṣẹ̀ṣẹ̀ máa wérò orí tiẹ̀ pé bóyá yọ bọ̀ sí báwa náà bá wí irú ẹ̀ ni àwọn sọ̀hága nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wọ́rú Mu'adh bin Jabal kìí ṣe pé muhammed bin jabali náà kó pé a ṣé yíwọn ni àwa náà gbìyànjú kílẹ̀ tó ọlọ́run lọ́rùn ọmọ èèyàn báyìí ni kọ́dà bí ọ̀gá tiẹ̀ bọ́ sí but tètè mọ̀ pé hmm, ẹni gbogbo ẹ̀ ń tọ́jú ẹ̀ wá náà nì. Allahu wa rasuluhu alam. wulẹ̀ jẹ́ máa wí ọ bọ́ sí kọ̀ bọ́ sí ọ bọ́ sí kọ̀ bọ́ sí lọ́dà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kìí ṣe ọ̀rọ̀ pé ní ẹ̀dákun kílẹ̀ yìí náà rí sí àwọn kan ń ṣe kílẹ̀ yìí náà rí sí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀dákun kílẹ̀ yìí náà rí sí ọ̀rọ̀ ayé nù àmọ́ ń tọ́ba dọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀dákun kí lọ́lọ́run wí ẹ̀dákun kí ni ànábì wí sọ̀dọ̀lọ́ ọ̀sẹ̀lẹ̀ bọ́ba tó kù ẹ̀dákun àwọn tó bá ànábì gbáyé àwọn ọ̀gbọ́ntẹ́ lọ́lọ́run wí iye àwọn ọ̀gbádìí sì yíye àwọn tí wọ́n gbọ́njọ́ ti ń sọ̀kalẹ̀ kí làwọn gbọ́yé ń bẹ́ẹ̀ yẹn ti sẹ̀sìn tí ó fi rẹ̀ lẹ́mìí balẹ̀ nu tí ò ní máa dààmú ara rẹ̀ tí ó sì ní kó dààmú bẹ́ẹ̀ lómìn náà allahu wa rasuluhu alam anabi náà sì ti gbọ́ yìí bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam anabi wa wí fún ọ̀la xaqullahi alẹ́ ibad ayé abuduhu wàlá yushriku bihi shay'a ani abudullaha wajitanibu atọ́ nínú àánú ọlọ́run òun ni pé bọ́lọ̀ ń bá to ẹ̀tọ́ tó pọ̀ kalẹ̀ pé ẹ bá ṣe léyìí tán o ẹ tún ṣe léyìí ẹ bá ṣe léyìí tán o ẹ tún ṣe léyìí èyí tó bá wá kù ni ẹ máa fi gbọ́ bùkátà tara tìyín bọ́ bá kù bí ọba sì kù ta ni ó mọ ọlọ́run sí àmúlò òṣè bẹ́ẹ̀ ẹ̀tọ́ kan náà ni. àyà àbùdó wala yushriku bihi shay'a iná ní túmọ̀ wà má khalaqtul jinna wal insa illa liya'budun gbogbo nǹkan yòókù àwa làwa ń bẹ̀rẹ̀ wa à ń bọ̀ àwa là ń bẹ̀rẹ̀ wa níṣẹ́ là ń bẹ̀rẹ̀ wa níṣẹ́ ara wa láyé lẹ́yìn tó pọ̀ tọ́lọ́run ni pé jọ́sìn fún un sì yàgò fún gbogbo nǹkan míì tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run àní ẹ̀ gbọdọ̀ lọ olúwa ní ta ara wọn ànẹ́bí ọlọ́run wá sínú wà lọ́kọ́ gbà á ná fi kúlè ọmọ tí ọ̀rọ̀ súlá àní ìbúdó lọ́ha wọ́chítà níbú tọ́gùn olúwa ní ta torí ẹ̀dá nínú wà máa kọlọ́pù jínà wà ní ìsà ìlà àdábìnà tó ní hapù lọ́hí àdàlẹ̀bìbà ráìtì ọlọ́run ni òní mo fi ní ibi ilé yìí ó ti gbọ́ tó mọ kí ní jẹ́ síríkù yìí ni pé ráìtì kan tọ́lọ́run lòun lòun nìyí kí wọ́n tún wá wò pé ọ̀pọ̀ ipò tó mú díẹ̀ àbọ̀ gbé gbogbo ẹ̀ ọlọ́ fún ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run eléyìí gan la ń pè ṣíríkù òun là nẹ́bi fi ní sọlọ́lọ́ sálẹ́m ẹ̀tọ́ ọlọ́run tó ní lọ́rùn gbogbo ẹ̀dá ni àti mọ̀mẹ́ni àti kẹfẹ́rí ẹ̀tọ́ yẹn ń bẹ lọ́rùn ẹ̀ òun ni pé ọwáyé o ọlọ́run nìkan ni ó sìn wàdà yusuriku bìí ṣèyíká wọ́n sì dá nǹkan ní pọ̀mọ́ lọ́rùn ọlọ́run lè yí fún wa pé ẹ̀sìn ọlọ́run nìkan àmọ́ mọ̀ pé kò ní wúlò bí èèyàn bá ń sìn tí tó ń sìn nǹkan mìíràn òun ni láìláha ìlọlọ ló fi ṣe pàtàkì kéèyàn gbàgbọ́ yé rẹ̀ àfi kọ́kọ́ dìnáyìn aliha gbogbo àwọn ọlọ́run kéékèèké tí ń pera wọn lọ́lọ́run tí wọ́n sọ lọ́run ìgbà wọn ni ìlọlọ òrí ó tó wá ṣe kí ni ní ó tó nítumọ̀ àmọ́ ìlọlọ eh, síbẹ̀ náà ti gbà ìlàwù kan tó ń bẹ kò wúlò o. òun ní ọ̀pọ̀lọpọ̀ bí tẹ bá ti rí ẹwà ayà kùránì tàkì àní ìbùdó lọ́ha wàjítẹ́ níbo tọ̀kù akùnlọ́hì alẹ́lẹ́bá ayé àbùdó wàlá ìṣòro òbí iṣẹ́ ìhà eléyìí ni kan ẹja ká sí gbogbo mùsùlùmí létí bí wọn bá ń kírun tí ń ń yọ zàká ń ṣe dá ọmọ kíni ọmọ kíni ọmọ ọlọ́run lọ́kàn àmọ́ kò sí kíni kìí sọ nìkan ní sìn pẹ̀lú gbogbo ọ̀nà ìbáàdà téèyàn fi sìn lọ. èyí tí ó gbajúmọ̀ jù ni pé kéèyàn máa pé yá kíní kan kó gbé lẹ́yìn yá yá àti páńpé yẹn pé wàá ràn lọ́wọ́ njẹ́ ẹ̀dọ́ lágbára àti ṣe kó pé nǹkan mi là gbọ́ lẹ́yìn ọlọ́run mo ní kéèyàn fura sí kútúbà yàsìn àbí nǹkan nǹkan tí wọ́n bá ń pín fún yẹn gbà mí o. tọpọlọpọ kọ tẹrin rí bẹẹ ní kó kọ tọlọrun ya ya ilu yáyá ìlú wàlélá ìlàsímáú àlùfọsùn olúwa ló kọ tọ rẹwà lòun ọlọrun bá ń jẹ torí náà eléyìí ni wọ ọlọrun èmi àti wọ nínú àná ọlọrun náà ni tọlọ ní èmi náà ní ìní gbòyìn sí ìyín náà ní kílẹ̀ tọ́ tẹ̀dá lọ́dọ̀ ọlọ́run alayọ̀ azíbá bala yusufu bí ìṣe àdéhùn ọlọ́run mi. ìgbé sẹ̀mí aláwọ̀ lìmọ́ náà àmì dàrọ̀ ọlọ́run ẹgbẹ́ ìdá ara àmọ́ ìjọ ọjà náà àmọ́. wọ́n bá ní mo lọ ti mọ̀ pé ànábì wí fún wa pé alayọ̀ azíbá bala yusufu bí ìṣe bọ́ọ̀ bá ti sẹ́bọ́ tó ọ̀wọ́ orogún pẹ̀lú ọlọ́run òní jíà olùwà garanti rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ kéèyàn máa wá tán rẹ̀ yá ẹ̀ ṣe léyìn náà pọ̀ sẹ́mi aláwọ̀ olùfẹ́ni ọlọ́lọ́kàn ọlọ́lọ́mọ̀ bẹ́ni tí ọlọ́run ní káwa náà máa wò ẹni ọba ní tàwíìdù tí ó sì ṣe ṣíríkù olùwà ní òní jìyà yọ́lá lọ́dọ̀ ọlọ́run láì kíyàmá kọ́lọ́n kọ́ mọ́sá àbí kẹ́mi pẹ̀lú rẹ̀ ọ̀la. Kúlùtù yà Rasul Allah Màádù bin Jábàlì ni mo ní ilé òjísé ọlọ́run àfàlà òbá ṣe òun náà. ojuba báyìí lọ ìtumọ̀ ntí muhammadu ń wí nù o pé ńgbà tí wà nẹ́bí kɔ ní hafúlọ́ kí okun ni ẹnu eléyìí nìkan àfàlà ṣe ma lọ pariwo rẹ̀ fáwọn èèyàn kí n máa fún wọn ro dùnú gbà tọ́lọ̀ ń béèrè gbogbo ń tọ́lọ̀ ń ní kẹ́mi ó gbogbo ọ̀nà téèyàn lè gbà wò ó. má se ọlọ́run máa kéré sí máa ṣe yìí ṣètọ́nì ni máa jẹ́ kó dàbí ọ́pọ́sìtì fún wa pé ó sì wá lé báyìí kí ló lé mẹ́ òun lọ bẹ̀rẹ̀ látòrí baba ńlá wa nẹ́bí adamu aleyhi sọ́dá tó sẹ́dá gbogbo ọgbọ kò yẹ jẹ́ tó wù yín bẹ́ẹ̀ wà látàkọ́rọ̀ àbá igi mélòó igi ẹ̀yọ̀ kan nínú ọgbà ọgbà oko ìdẹ́ra nígbà tá a kó oúnjẹ sí gbogbo mọ́sálásì àwa ní ẹni tó wá ní yàrá yẹn filẹ̀ o àmọ́ ẹ̀jẹ̀ gbogbo tinú kéèyàn wá ní tinú yàrá yìí gan ló wù ntí ṣètọ́ ní sefémi rẹ nu gbogbo aspect ọ̀rọ̀ gbọ́lọ́mbá ní kéèyàn ó ṣe nǹkan má ṣe ọlọ́run ó kéré sí máa ṣe ó kéré sí ntọ́ yọ̀ǹda fèmí rẹ àfúnra wa lẹ́ example ń bí ó ní àfẹ̀húnṣe ni kémi náà sọ fún yín ọ̀rọ̀ làákàyè ni wípé bẹ́ẹ̀yẹn bá gbé ọgọ́tọ̀ ọdún láyé bẹ́ẹ̀yẹn bá gbé kíni ọgọ́tọ̀ ọdún láyé ọdún mélòó ló fi sin lọ́hùn bẹ́ẹ̀ láàmú wò pọ́pọ́pọ́ wọ́n láwọn dókítà ní wákàtí mélòó ní kéèyàn máa fi sùn lójúmọ́ kan eight hours nítawọn dókítà wí nù pé bàbá fẹ́ gbádùn o máa sùn wákàtí mélòó ẹlòmíràn wà á ní àwọn ohun bolo wọn ti ráyè wákàtí mẹ́jọ ẹnìkan sì dá lóhùn náà ó ní ọ̀n kárì rẹ̀ ó bà ní nígbà tó ọba sùn bá rẹ̀ bá dé wọn àni ẹbí wọn lẹ o wọn sùn lọ́wọ́ èyí tí àwọn rí gẹ́gẹ́ bí ìmọ̀ tí wọ́n kọ́ ni pé ah, bẹ́ẹ̀ máa ń sun wákàtí mẹ́jọ lójúmọ́ ẹ sì rí kọ́ bá súnà ànábì náà mọ̀ ànábì ní má dáhùn kankan mí ilé lẹ́yìn iṣá ìmọ̀ súnà ànábì nù má ṣe kíni má dọ̀rọ̀ ọ̀lẹ́ lẹ́yìn kíni ànábì má sùn kí ìṣáyọ̀ tó tó má sì ṣe kí ni má sì dọ́rọ̀ mí ilẹ̀ lẹ́yìn ìṣáyì kí ìṣáyì náà lọ sùn ni súnà tà ànábì gàmù sọlọsọlọ lẹ́rìí pé ń bá ń tá àwọn dókítà náà wí mọ̀ àmọ́ ń ta fẹ́ lò ta fẹ́ tara wa jí ni pé bí yẹn bá ń sunrun eight hours in twenty four hours bọ́ bá gbé ọmọ sixty years láyé twenty years ló fi sùn twenty ló ti fi sùn. <laughs> ọkùn <laughs> mélòó ago mélòó lẹ́yìn wọ sẹ́yà fa ago méje àbọ̀ àbí mẹ́jọ ẹ̀yìn sì jáde la ago mélòó mẹ́rin àbí mẹ́ta àtààbọ̀ wákàtí mélòó nù ẹ́ èyí náà tó sí mọ́ mẹ́jọ mi ọgbọ́n ọdún mi lòbí ṣiṣẹ́ bó ti rí nù. oúnjẹ àárọ̀ àtọ̀sá àtàlẹ́ ẹ́ lójoojúmọ́ wákàtí mélòó ló fi ń jẹ ẹ́ àti lámàáyín kóma lámàáyín ṣèyàwó náà àtàwọn míì tí ṣètọ́ ni tiẹ̀ wá lò yóò wo fíìmù wákàtí mẹ́ta yóò wo báyìí láti pìlẹ̀ rẹ̀ nígbà tí wọ́n ń parí rẹ̀ yóò tún ní wọ́n mú mi wá wọ́n tún slọ́ọ̀tì rẹ̀ bẹ́ẹ̀ ló mi bá wo báyà ló tó wákàtí méjì torí náà ṣètọ́ ni ni wọ́n máa tàn wá o muhammed bin jabal ni àáfàlà kò bá ṣe à tọ́lọ́hún ò jù báyìí lọ <laughs> ṣé máa lọ wí fáwọn èèyàn kọ́lá nàbí yìí sọ̀rọ̀ sọ́lá ànábìíní látó bá ṣèrò má lọ wí o fàyà tẹ́kìlù kí wọ́n má wàá kọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ fàyà tẹ́kìlù kí wọ́n má wàá ṣe kínní àṣẹ kò jù báwọn lọ kò jù báwọn lọ náà láàfin mọ̀ ẹ̀rí ń gbà mọ́ sọ kínkínní náà ní gbogbo wa ń yanu. yà twenty years lèyàn fi sùn nìkan bó ti rí nu yálòmí bá wo iye tí fi ń wo bọ́ọ̀lù tí fi ń wo fíìmù yóò sùn mọ́ twenty years òun náà lọ gbé ayé rẹ̀ hmm. ń di ilẹ̀ mọ́ ilẹ̀ ilẹ̀ mọ́ ń dínkù ní kò pọ̀ sí mọ́ ọ̀kan náà àwọn sálàfù lọ́pàdé ẹnìkan ń lónìí kámú ọ̀dọ́mọdún mélòó lónìí bá bí gàgà àwa àwa ti tó àti tó báyìí. kọ̀mọ̀kọ́tọ̀ ni tí àfa yìí fẹ́ wí fún un òun fọwọ́ gbáyàjà àwa yìí ti tó sísì ẹ àfa sálàkù bá ní mímú sí kí nà áàmà tẹ́mṣe ìlànà kọ́bùrì tó ṣe kó à ń tẹ̀sí látọ̀gọ́tọ̀ ọdún ló ti rìn lọ sàárè o ti fẹ́ débẹ̀ ìrìn tẹ́yà bá rìn ní ọgọ́tọ̀ ọdún ọkàjọ ìrìn ni bó ti rí nù everyday èèyàn move closer to alikiyama ó sì ń jìnà sáyé gbogbo ọjọ́ tán bá ń pẹ́ happy birthday to you tó ẹlòmíì ń gé kéèkì seventy ń gé oní eighty ìtumọ̀ ẹ̀ ni pé òsùnmọ́ o ǹdí ìrìn ìdíyàn bá ti rìn látọgọ́tọ̀ ọdún tó ti rìn láti àádọ́tọ̀ ọdún àfáà yìí ni túùsìkù àǹtẹ̀sẹ̀ ó ti fẹ́ẹ́ débi ọ̀nlọ. ọlọ́run kọ́ mọ́sá àjẹkẹ́mi rẹ̀ ká tètè tají o ọlọ́run ò sì gbé ìrìn tó pọ̀ ọ́ aláì ọlọ́run ò lórí ntọ́pọ̀ ńlọ́ka muhammed náà làkà síkì má lọ wí àmọ́ anabi tún wà nù ṣe wá pé a ah, fi wọn lẹ̀ òfa ya tákìlù kí wọ́n mọ̀ wá sí kínní. ìbéèrè tí ọ̀wá wá ni pé bó la ṣe wá mọ̀ ọba kí muhammed wí pé anabi sọ̀rọ̀ sọ́la mi ṣé muhammed padà kọ̀ wá dá anabi lóhùn ni tí a ibi ibi ibi wá di ti àkàràjáhu fi sọ̀hìhì kọ́nà ń bẹnu sọ̀hìhì bukhari ń bẹnu sọ̀hìhì muslim àwọn tíra tó lálàáfíà jù lẹ́yìn kìtàbù lọ. nínú nínú rìwáyà tó wà mọ̀fásọ́là rìwáyà sọ́márì lélẹ́yìí mọ̀hábì sọ̀rọ̀ mí lẹ́yìn eléyìí mọ̀hábì ní ńgbà tí òun wá rí pé ọlọ́jọ́ dé fa àfùbárò tòbí hí ta àfùmàmì fa àfùbárò tòbí hí ni gbogbo ọjọ́ tó ń gbé láyé látìgbà tá nẹ́bi ti sọ̀rọ̀ yìí tó fi dìgbà tó ń fẹ́ kú àmọ́ ńgbà tó ń wá ń rí i pé bíi pé ọlọ́jọ́ ni ààrẹ ọlọ́jọ́ ni ta asuman òun bẹ̀rù kọ́mọ̀tún wá dẹ̀sẹ̀ sí òun lọ́rùn kóun sì gbélé yìí lọ ìgbà òun lòun tó jẹ́ àwọn èèyàn ọmọ tó ń wí pé ẹ wá o kóńtù ọ̀rọ̀ dí ìfànàbí yìí sọ̀lọ̀ bá wà ní ìwòsàn òun ló jẹ́ mẹ́rin ọmọ rí kà lónìí o èsì kí mo á gò ànábì wa ní má wí ọwọ́ á ní wí tiẹ̀ ní ẹ gbọ́n tó wí ó jẹ́ ń bá ń kọ́ mo á bí lóun òwì fẹ́ nìkan nígbà tó ń wá rí ẹ̀rú tí wọ́n á bá wọn ta afuman pé a ah, kó wọn agbádúró ọ̀rọ̀ tó ń gbọ́ tó òun lọ ń tó òun ó sì wí òun ó sì wí débi pé ànábì ní kọ́dà kó wọn má wí sáré <laughs> pé o ti bọ́ tiẹ̀ ní <laughs> ọ̀rùn pé kọ́dà ànábì ní má wí o sallallahu alayhi wa sallam hakadha kana kana sahabatu rasulillah sallallahu rabi allahu ta'ala báwọn sahaba ànábì ti rí nu kọlọkọmọ sábà sàlékún ìyọnu àti ìkẹra fún wọn kó sàlékún kẹfà nígbà muhammad sallallahu alaihi wa sallam ọjọ́ ti lọ ibi náà láàlú hàgà wàláhu alam wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in ẹni sòrò jẹ ma irú ìlànà tí wọ́n ṣe àwọn kan bí mi pé mo ní máa wá mọ́sídìí wọn márùn lánàá inṣàlá ó wù mí bẹ́ẹ̀ but kò lè possible kí n máa wá bí àti wọn ní ọjọ́ kejì síra wọn àdéhùn mi ni pé àkúná ìmáàmù Yahya tí wọ́n jẹ́ ìmáàmù masalasi masjid Umaru pẹ̀lú ògbọ́lọ́n every Saturday wọ́n máa ṣe dárúsù mbẹ́ mo wá gba lérò kọ́lọ́n kó jẹ́ ọ̀rọ̀ the first Saturday ní gbogbo oṣù kọ̀ọ̀kan èmi náà máa wà ń bẹ̀ pẹ̀lú ògbọ́lọ́n ṣe àkọ́lọ́n kó sí wọn so dárúsù Sunday ń bì yọ bá a ti ń ṣe yìí náà pẹ̀lú ògbọ́lọ́n kọ́lọ́n kọ́ máa ṣe àṣeyọrọ̀ ọ̀bẹ ìdẹ́ntò níyì ntọ́fà tó fi pẹ́ ẹ mo wà ní family house ní ẹ mọ̀ bínú èmi rí bẹ́ẹ̀ máa ń jẹ́ kí ẹni jọ́ ṣá ọ̀nà náà. في سبيل الله في Thank you.